إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí. Si atọrọ ìkẹ́ àti ọlà fún ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. ní ọjọ́ júmọ́à ìjẹta tó jẹ́ júmọ́à àkọ́kọ́ tó tẹ̀lé Eidul Adha ọdún 1440 forty eléyìí tí a ṣe lọ. ohun tó jẹ́ àkórí hútúbà wa òun náà ni tẹ̀m̀bíhùn àkíyèsí lórí ayídòlè adéhà àti hajj òun ni àkórí hútúbà wa ìjẹta àmọ́ àkíyèsí náà ìsọ̀rí mẹ́ta ni nínú ìsọ̀rí mẹ́ta yẹn àfikàn ṣe útúbà mo wá ṣẹ́ ìsọ̀rí àkíyèsí méjì kù fún tàlim ní ṣókí àkíyèsí tá a mú wá fún àwọn ọmọ ìyá wa tí a jọ ṣe ọdún àti àwọn ọmọ ìyá wa tí wọ́n láǹfààní láti lọ ṣiṣẹ́ hajj òun náà ni pé ká ṣọ́ra fún àríyá àríyá ká ṣọ́ra fún ṣèkárí mi nítorí pé ṣèkárí mi ó jẹ́ àṣíríkù ṣèkárí mi jẹ́ àṣíríkù alẹ́ asgar ẹ̀bọ kékeré. ìdájọ́ ẹ̀bọ kékeré sì ni pé yóò bùtìlù alẹ́ ìbáàdà wala yukhriju sahibahu minal milla ìdájọ́ ẹbọ kékeré ni pé iṣẹ́ tó o ṣe fọ́lọ́hun nítorí ìṣekárí mi iṣẹ́ yẹn nìkan ló máa bàjẹ́ tí ò ní gba kankan mọ́ lórí ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n o kò sọ ọ́ di kèfèrí o ìdájọ́ ṣekárí mi nìyẹn ṣekárí mi máa ba iṣẹ́ jẹ́ ó máa ba iṣẹ́ jẹ́ àmọ́ kò ní í sọ oníṣẹ́ di kèfèrí. ìtumọ̀ pé ó máa baṣẹ́ jẹ́ òun ni pé ọ jẹ̀yà lórí iṣẹ́ kárí mi ọlọ́run ọba ò sì ní gbaṣẹ́ náà lọ́wọ́ rẹ̀ wàá jẹ ìyà lórí iṣẹ́ kárí mi ọlọ́run ọba ò sì ní gba iṣẹ́ náà lọ́wọ́ rẹ̀ ẹ̀rí tó fi hàn pé ó jẹ̀yà lórí ẹ̀ yàtọ̀ sí pé iṣẹ́ ọwọ́ rẹ̀ bàjẹ́ ẹ̀sìn rẹ̀ ni ò tí ì bàjẹ́ ní odidi òun ni ayọ̀ ọlọ́run nínú sùrọ́tù lè máa hùn tó sọ pé fawailun lil musallin alladhina hum an salatihim sahun alladhina hum yura'un wa yamna'un alima'un. ọlọ́run ní fawailun lil musallin ìyá kan nínú àwọn ìran ìyà tí Allah ti pèsè sílẹ̀ dé àwọn tí ó wọná lórúkọ rẹ̀ ń jẹ́ wailun wailun bí iná anáàrù bó ṣe ní orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí kan jẹ́ jahannam tí kan jẹ́ jahim tí kan jẹ́ sa'ir tí kan jẹ́ sakor. gẹ́gẹ́ báwa náà ṣe ní iná lé ayé tí iná kan jẹ́ iná iléeṣẹ́ búrẹ́dì iná kan jẹ́ iná wẹ́dà iná kan jẹ́ iná kúfin iná stóòfù iná gáàsì ok bẹ́ẹ̀ náà ni iná tọ̀run ló ní orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ yàtọ̀ sí kó lóko ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn nǹkan wá kó sínú iná náà Ọkan nínú ìyà tí ń bẹ nù ná oníwá ìlú kódà rí nínú àwọn onímọ̀ tó sọ pé ọgbùn kan nínú iná ọgbùn kan nínú iná ló ń jẹ́ wáìlú Allah subhanahu wa sọ pé ìyà wáìlú yẹn yọọ máa jẹ́ ti àwọn olùkírun kan. àwọn tó jẹ́ pé alẹ́dínàhùn an sọ̀látìhìm sahun àwọn tí wọ́n máa gbàgbé pásìkò òrùn tó títí tásìkò òrùn náà fi lọ mọ́ wọn lọ́wọ́ wọn kírun o ṣùgbọ́n wọn ò ní kí bọ́ sínú àsìkò láàrin àsìkò ìbẹ̀rẹ̀ àti àsìkò ìparí ìrun wọn ò ní kírun wọn bọ́ sí àsìkò náà bí àpẹẹrẹ ṣubú ti lọ báyìí nínú ìlú tiwa lórílẹ̀ wa this is to ten a.m. kọ́ wa gasi pé àsùnbà tiẹ̀ ló ṣẹ̀fẹ̀ kí báyìí máa kíjọ fàwa ìlú làkà máa kíjọ bẹ́ẹ̀ zuri àti asri rẹ àsìkò tó rùn bá wọ̀ lóòkì tàbí kò tiẹ̀ kí zúrì ní àsìkò àlàásàrì máa kíjọ máa kíjọ bẹ́ẹ̀ oníṣẹ́ ni iṣẹ́ lọ́wọ́ àṣẹ láyé ti ẹnu máa kíjọ ọ padà síbi tí òun ti lo iṣẹ́ tó wá ṣe láyé òun tó ga sí pé ọ̀wọ́ ẹ̀sìn nìkan níṣẹ́ tí wọ́n fẹ́ gbà lọ́rùn lọ́wọ́ rẹ̀ ẹni tí ò ní kí mọ́gíríbì lásìkò mọ́gíríbì ó dàsìkò ìṣáì kò ní kí ìṣáì lásìkò ìṣáì ó di ọ̀gànjọ́ òru gbogbo ẹni tó bá ti máa ṣe bẹ́ẹ̀ yóò kọ́kọ́ wọná kó tó wà lìjẹ́ náà ọlá ìmánì tó ní ló fi wà lìjẹ́ náà àìkírun rẹ bọ́ sí àsìkò ni ó mú ọ kọ́kọ́ wọ inú náà wáìlú lẹ́yìn náà alladhina hum yurahun nínú àwọn tí ó wọ náà wáìlú ni àwọn oníṣekárí mi wà bọ́fẹ́ kírun ṣèkárí mi ní òfin kí bọ́fẹ́ gbààwẹ̀ ṣèkárí mi ní òfin gbààwẹ̀ bọ́fẹ́ ṣe hajj ṣèkárí mi ní òfin ṣe hajj bọ́fẹ́ ṣe rere ṣèkárí mi ní òfin ṣe òun náà kọ́ máa múra ìyá wáìlù kọ́ máa múra ẹ̀ sílẹ̀ wáyàmùnàún àlìmàún nínú àwọn tí ó wọ iná wáìlù náà òun ni àwọn tó ga sí pé àlìmàún àwọn nǹkan èlò àwọn nǹkan èlò inú ilé ní àwọn nǹkan tó ṣe é yá aládùúgbò wa àwọn nǹkan tó ṣe é yá ẹni tá a jọ ń gbénu lé papọ̀ kò ní yá wọn kò ní yá wọn o bí wọ́n sọ pé ńgbà tóun ṣe owó òun tóun fi owó tòun tóun fi ra ọ̀bẹ tóun fi owó tòun tóun fi ra àáké òun fi owó òun òun fi ra àdá òun fi owó òun òun fi ra dóró ẹ̀yin fowó tí ẹ fi ń raṣọ ẹ lọ fi aṣọ náà ẹ lọ fi gé igi tẹ́ ẹ fẹ́ gé ẹ fi aṣọ yín ẹ fi gé ẹran tẹ́ ẹ fẹ́ gé yóò máa kanra kò ní fẹ́ yẹ ẹnikẹ́ni ní nǹkan kankan ní sàkání ọ̀dọ̀ rẹ̀ gbogbo ẹni tó bá ti ṣe léèwọ̀ láti máa yáàyàn ní nǹkan lò ní àwọn nǹkan tó ṣe é yáni lò ìjìyà rẹ̀ ni pé yọ wọ inú náà wáìlù bó tilẹ̀ ga sí pé ìwọ tó ń ya nǹkan náà ọ gbọ́dọ̀ jẹ́ aláya àdápadà o sì gbọ́dọ̀ jẹ́ gbàṣẹjẹ ọ gbọ́dọ̀ jẹ́ aláya àdápadà o sì gbọ́dọ̀ jẹ́ gbàṣẹjẹ nítorí pé ẹni ò ní jẹ̀yà lórí rẹ mọ́. tó ọba ti jẹ́ ọ̀kan nu méjèèjì ọ̀yá ọ̀bẹ láti last year ọ̀dà padà rírí tí wọ́n padà rí ọ̀bẹ náà èkú dì rẹ̀ ń da mọ́ ń o ti lò ó o ti bá yí ẹ̀jẹ̀ ọ̀yá àké wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́ọ̀mọbi tó gbé sí. Si kì í ṣerú rẹ ni wọn ní ẹnìkan ó ti náà o òwúlẹ̀ dá pàṣẹjẹ́ ni ọ́ aláyà àdápadà ni ọ́ ọ̀yá dorondoro ojú sínú kànga ọ̀dákẹ́ ondoro fẹ́ pọn mi ọ ń wa káàkiri o ńgbà ń lé ó sì o. ọ̀dákẹ́ fẹ́m bó ṣe dákẹ́ ń ọlọ́ńdà ọmọ tí ó ń doro bá wá sọ pé wọn yá irú rẹ ń doro mọ́ kò ní tìtorí ẹ̀wọ̀ náà o so aláya àdápadà àti bàṣẹjẹ ẹnìkan ò ní tìtorí wọn wọ náà ẹni tó ga sí pé tó bá yá nǹkan yóò dá padà lójú ọjọ́ tó bá yá nǹkan kò ní ìbàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó bá bùkátà sí nǹkan èlò ẹ̀sìn sọ pé káyà àìní nǹkan tán Allah subhanahu wa ta'ala nìkan ló máa ń ní nǹkan tán. náà àwa mú àkíyèsí wá wípé nínú àwọn nǹkan tá a rí táwọn èèyàn ń ṣe tí ò lóko míì tá a lè pè é tó bá ti di ọ̀rọ̀ ọdún iléyà òun ni kí mùsùlùmí kó ẹran kó sì ya àwòrán ẹran rẹ̀ kó gbé kọ́nú ilé bíi tìjọ́hun lóde òní tó ti ya àwòrán ẹran ọdún tó rà tó lòun rà fọlọ́hun yóò snap ẹ̀ yóò sì gbé sí orí íńtánẹ́ẹ̀tì gbogbo ayé yóò sì máa rí i pé lágbájá ọmọ lágbájá irú ẹran báyìí ló kódà ọjà tó ti lọ rà á ó lè yá pẹ̀lú ẹ̀ awúsá tó rà lọ́wọ́ rẹ̀ ó lè snap ẹ̀ pẹ̀lú ẹ̀ nígbà tó tó gbé ọ̀bẹ sí ẹran ẹ̀ lọ́rùn yá nígbà tí wọ́n ń kún yá ó tún fídíò rẹ̀ káàkiri ńgbà wọn tún tọ́ bẹ́ẹ̀ ó tún yà á ńgbà wọn tún sáàfù wọn ó tún yà á àwa gbé sórí nẹ́ẹ̀sì ní alihamudulilayi ọlọ́nkẹ́mi ẹ̀yin ènìyàn ẹ wá bá mi jó ń jẹ ọdún o ẹran ọdún tó o pa íńtánẹ́ẹ̀tì náà ni ó san ọ́ lẹ́sẹ̀ kì í ṣe ọlọ́run mọ́ kì ṣe ọlọ́run mọ́ èèwọ̀ ni o gbọ́dọ̀ ya fọ́tò ẹran ọdún rẹ̀ kí ló fẹ́ yà sí tí kì í bá ṣe ṣe kárí mi ìyẹn jẹ́ àkíyèsí àkọ́kọ́ lórí ẹ̀ fún ti àwa tá a wà nílé àwọn tí wọ́n lọ sí hajj. àwọn náà ní ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn táwọn náà ń gbà á fi ájì ṣe ṣìkárí mi ọ̀nà àkọ́kọ́ òun ni pé láti ájì camp ó ti yára ẹ̀ pé èmi ó ní ájì camp o mo lọ ájì lọ́dún yìí ni o bá ń bẹ lọ́hùn o yẹ apọ̀tù ọ̀yàrá rẹ̀ nínú pléènì ọ̀yàrá rẹ̀ nígbà tó sọ̀kalẹ̀ sí Saudi ọ̀yàrá rẹ̀ nígbà tó dé Madina ọ̀yàrá rẹ̀ nígbà tó dé mikọ́ọ̀tù ọ̀yàrá ẹ̀ nígbà tó wọ Kaaba ọ̀yàrá ẹ̀ lórí òkè Sọ̀fà ọ̀yàrá ẹ̀ lórí òkè Mọ́ríwà ọ̀yàrá rẹ̀ nígbà tó dé Arafa ọ̀yàrá rẹ̀ nígbà tó dé Mina ọ̀yàrá rẹ̀ nígbà tí ó tún padà sí airport ọ̀yàrá rẹ̀ nígbà tó wà ní pléènì ó tún yàrá rẹ̀ ńgbà ó tún dé Murtala airport ó tún yára rẹ̀ ó ti dá a báwọn ó ti dá a báwọn wọ́n gan ló gbọ́n ẹ̀ẹ́n wọ́n gan ló gbọ́n ṣé ò ń ya fọ́tò yẹn fọ́lọ́ ni pé ìwọ ọlọ́run ò rínà rí mi dáadáa fọ́tò yìí ni ó jẹ́ kó rí mi dáadáa mo ṣe o mo ṣe ṣe ájì o ṣé ìtumọ̀ tó ń sọnù ni ìtumọ̀ ẹ̀kọ́ hùn àwa ló yà fún àwa tó yà fún rèé àwa sì kọ́ ni àṣe ájì ní ọ̀nà yàn fún ọ àwa sì kọ́ lásán ọlẹ́sàn ṣe ájì wo bó ṣe wéṣì over one million torí fọ́tò ànábì ti kìlọ̀ fún wa káyé tó di ayé kámẹ́rà pé má ya fọ́tò má ya fọ́tò má ya fọ́tò ọ̀gbọ́n náà oníṣẹ́ ń bá ti ya fọ́tò tó ti kó ònú ẹ̀sìn ni ó kó ònú ẹ̀sìn ṣùgbọ́n yóò sọ ọ́ di ẹni tí ó máa ṣiṣẹ́ tó ní jèrè rẹ̀. ọ̀nà kan nìyẹn tí ṣèkárí mi gbà wọ ọṣẹ hajj ọ̀nà kejì òun ni eyín maka ohun tí wọ́n ń pè ní eyín maka. kí ló ṣe eyín maka sí? Si? o ò ṣe eyín maka fún di mìíràn bí kò ṣe pé tọba ti ń fẹ́ yín kẹ́ni tí ó mọ̀ pé o lọ sí maka kó lè mọ̀ pé o ti dé maka kò jù bá ń lọ. eyín maka kò sí nínú iṣẹ́ from A to Z iṣẹ́ hajj kò sí nínú ẹ̀ from A to Z iṣẹ́ umura kò sí nínú ẹ̀ kí lọ wá ṣe yìí mọ́kàsí ṣe kárí mi ni ọwọ́ àfi eyín kan òfìbà ọfà wọ mílíọ̀n ṣẹ́ tó lọ ṣe òfìbà àjẹmọ́ra ẹ lọ́wọ́ ṣọ́ọ̀gbọ́nù tàbí ogọ̀ wọ́n wá kàn ń pèlè yìí mọ́kà ni o ò lè rí ọmọ mọ́kà kankan kọ́ ọ bá eyín lẹ́nu rẹ̀ àwọn orílẹ̀-èdè mìíràn táwọn náà máa wá fún bísínẹ́sì lásìkò iṣẹ́ hajj àwọn ni wọ́n máa bá wọn ṣe eyín yẹn wọn kì í ṣe ní wọn kì í ṣe lọ síbítù wọ́n máa bá wọn ṣe nínú hòtẹ́ẹ̀lì ni wọ́n ní àwọn tí ń ṣe yín mọ́kàtí dé o ta ló fẹ́ ṣe o wọ́n lọ́ máa bá wọn ní kọ̀rọ̀ bí tí wọ́n bá wà ní wọn èsì lọsibítù lọsibítù Saudi wọn èsì ń bẹ kì ṣe eyín Mẹ́kà eyín àwọn tí wọ́n ń ṣòwò ni ó méjì ìkẹta ìyẹn ti ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ òun ni sábàkà sábàkà apẹ̀rẹ̀ fìlà apẹ̀rẹ̀ wọ́n ń ta fìlà aláṣọ mọ́kà irú ètí mo dé sórí yìí tí ogun ò lè kó tán àmọ́ nítorí pé ẹ bá délé yìí wọn ò ní pè ní alálàájì àbí hmm. eléyìí tí wàá dé táyé fún ló kọ pé ẹ bá ti dé alálàájì ni onísábàkà sotiri pé sábàkà orí rẹ̀ ṣe kárí mi ni lórí ṣe hajj tó lọ ṣe fọlọ́hún ó ti hàn rẹ léèmọ o sábàkórì rẹ ó ti báàjì rẹ jẹ́ nìyẹn o gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́ni tó lọ sí mẹ́kà lọ́dún yìí ẹ tètè yá a fún wa gbogbo tó bá ti jẹ mọ́ṣe kárí mi kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wọn lórí iṣẹ́ hajj tí wọ́n lọ ṣe. kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wọn o. kí wá lámọ̀ràn tá a fún ẹ tó bá ti ṣẹlẹ̀ sí àmọ̀ràn ẹ ni pé yóò tún hajj ṣe àmọ̀ràn ẹ ni ó torí amọ̀dájọ́ ṣe kárí mi pé máa ba ìjọsìn jẹ́ ni àbí níwọ̀n àgbà tó ti já sí pé ìdájọ́ rẹ̀ nu bí ìgbà tí wọ́n bá sọ wípé kí ni ìdájọ́ iṣó lórí ìrun ẹni tó ń kírun lọ́wọ́ tó wá aṣọ ìdájọ́ ẹ̀ ni pé ìrun tó ń kí lọ́wọ́ ṣe kí ni ó sì bàjẹ́ kí lámọ̀nà tá a fún kọ́ lọ tún àlùwàlá ṣe kọ́ wá tún un kí it is as simple as ABC. ohun tí aláìmọ̀kan fi ń ṣera rẹ̀ ọ̀pọ̀ o. ọ̀pọ̀ o ọ̀pọ̀ o ìyẹn la fi ṣe kútúbà ní ọjọ́ juma ó wá jẹ́ àkíyèsí part one àkíyèsí part one ó wá kù part two àti part three part two.